mo ní ìbà tẹrẹrẹ kárí ayé ìbà ẹni tí ó ń bẹ kí ayé ó tó máa bẹ mo ní kábíyèsí arúgbó ọjọ́ ẹlẹ́bùrú ìkẹ́ mo ní bàbá àwọn aláìní bàbá ni bàbá mi fúnfún gbò tí ò lábà wọ́n yàá gbó yàá jù ọkùnrin ogun hmm, mọ̀nàmọ́ná ti ń tan yànnà yànnà yànnà lójú aráyé kábíyèsí ọba mi ni mò ń kì òun ni mò ń kì mo ní òun ni atẹrẹrẹ kárí ayé ẹni tí ó fi ayé ṣe àpótí ti sẹ̀ mo ní ní ọ̀sẹ̀ tó kọjá adágbére wípé lílọ là ń lọ yìí lọ́sẹ̀ tí ò ní mo ní a ó tún túnra rí lẹ́ẹ̀kan sí i àwa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba òkè èyí tó jẹ́ kójú wa tún kojú báyìí kì í máa ṣe mímọ̀ ṣe tiwa kì í ṣe mímọ̀ ṣe tìrẹ náà bákan náà adájọ́ ọjọ́ pé adájọ́ ọjọ́ kò mo ní Dàńsákì o kábíyèsí tó gbàgede ojúmọ́ re èyí tí èyí olólùfẹ́ wa máa ń wọ̀nà fún náà la wà lọ́wọ́lọ́wọ́ báyìí níbi tí a ti máa ń fi ọgbọ́n ọlọ́gbọ́n ṣe ọgbọ́n níbi tí a ti máa ń bu omi ìmọ̀ síkùn níbi yìí la ti máa ń gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n ọ̀mọ̀wé wá lọ́lọ́kan ọ̀jọ̀kan sórí ètò yìí nítorí pé níbi yìí la ti máa ń tún pẹpẹ ohun tó ń lọ lágbàáyé ní abẹ́ ìṣàkóso ètò ẹ̀kọ́ ohun tí a lè ṣe kí ni gbàgede ètò ẹ̀kọ́ tí à ń sọ yìí gan-an ni ó ṣeé ṣe kó dá lórí ní ẹ̀kọ́ inú ilé ó ṣeé ṣe kó dá lórí ẹ̀kọ́ ti àwùjọ ó ṣeé ṣe kó jẹ́ pé ibikíbi tí a bá ti ń sọ nípa ètò ẹ̀kọ́ pátápátá lágbàáyé níbí yìí gan-an ni ẹ ti máa ń ṣe àwárí wa ìdí nìyẹn tí a fi máa ń mú gbogbo ẹ̀ wá sí ojú táyé ẹ máa wòrí pé kí ni a tún mú wá fún yín lọ́sẹ̀ yìí gbáǹkọ́gbì ètò látúmútọ̀ yín wá lọ́sẹ̀ yìí bí a ti máa ń ṣe ní gbogbo ọjọ́ ọjọ́rú ohun tí a ó sì máa yànnàná ẹ̀ lórí ètò lọ́sẹ̀ yìí ohun kan tí yóò wúlò fún yín tí yóò sì tún wúlò fún èmi náà bákan náà ni ní ọ̀sẹ̀ tí ó kọjá mo gbé àlejò pàtàkì kan wá sórí ètò yìí èyí tí ó sì fi hàn wá wípé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ènìyàn ló ń pè wá lọ́lọ́kan òjọ̀kan láti àwọn ìlú èyí tí a ò tilẹ̀ lérò nítorí kókó tí a yànnàná ẹ̀ kókó tí a wá yànnàná ẹ̀ lọ́sẹ̀ tó kọjá yẹn náà la sọ fún yín wípé ó ṣeé ṣe kí a má lè parí ẹ̀ pé a ó yànnàná ẹ̀ ní ọ̀sẹ̀ tí ò ní ṣùgbọ́n o a ò tí ì lè parí kókó yẹn mo sì fi ń dá yín lójú nítorí pé abala ibi tí à ń lọ lónìí abala ti òbí àti ti ọmọ náà ni nígbà tó bá máa fi tún ti ti ọ̀sẹ̀ tó ń bọ̀ láṣẹ ìdùmarè a ó wàá lọ títa abala ti àwọn ọkùnrin ṣùgbọ́n mo fẹ́ kẹ́ máa mú ní ṣìtẹ̀ǹtẹ̀lé ní ṣìtẹ̀ǹtẹ̀lé nítorí pé kókó kan jẹyọ ní ọ̀sẹ̀ tó kọjá nínú àwọn ìbéèrè tí ẹ̀yin olólùfẹ́ wa ń béèrè ni kí lára àwọn ìbéèrè tí ẹ sì béèrè yìí a ó ṣìṣọ lójú eégún ẹ̀ fún gbogbo ọmọ aráyé nítorí pé ẹ ti gbà wá láàyè láti sọ ọ́ fún gbogbo aráyé a sì ti mọ̀ wípé gbogbo ojú tó ń wò wá lọ́lọ́kan òjọ̀kan yìí wọ́n á máa rò ó lọ́kàn wípé kí ni ohun tí a fẹ́ ṣíṣọ lójú ẹ̀ fún gbogbo yín a ó máa sọ bí ètò náà bá ṣe ń lọ ìrírí ènìyàn kan ni èyí tí ó sì fẹ́ ìrànlọ́wọ́ gbogbo ọmọ nàìjíríà pátápátá kí ni ohun tí ó ń fẹ́ ìmọ̀ràn yín lásán náà ni ó ń fẹ́ o a ó máa sọ fún wa lọ́lọ́kan òjọ̀kan bí ètò ṣe ń tẹ̀síwájú gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé abala mẹ́ta ni a máa ń gbé abala àkọ́kọ́ òun náà ni ìfúnrọ́jómi tó rọ̀ èyí tí yóò máa wáyé láàárín èmi àti àlejò mi abala kejì ńkọ́ ìfọ̀rọ̀wánilẹ́nuwò bíbí yìí ni a ó ti máa mọ gbàǹkangbè ohun tí ó ń lọ lágbàáyé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìrírí lọ́kàn òjọ̀kan èyí tí a lè lò tí yóò kọ́ wa lọ́gbọ́n èyí tí a lè máa wò àti àwọn tí a lè máa wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe lórílẹ̀‐èdè yìí nígbà tí abala kẹta sì jẹ́ ti àwárí bíbí yìí ni a ti máa ń ṣàwárí ọ̀pọ̀lọpọ̀ ohun ẹ máa ròyìn pé kí la fẹ́ ṣàwárí ẹ̀ lọ́sẹ̀ yìí ohun tí a fẹ́ ṣàwárí ẹ̀ lọ́sẹ̀ yìí fún wa ó pọ̀ ó gọntiọ ó kà màmà ìdí nìyẹn tí màá fi rọ̀ yín pé ẹ má dìde níbi tí ẹ jókòó sí tẹ́ bá fẹ́ gbádùn ètò yìí kànlẹ̀ kànlẹ̀ ẹ má ṣòpò dìde nítorí pé ohun tí a ó máa ṣí láwẹ́láwẹ́ fún wa a ó máa ṣe hàá ni ó fẹ̀rẹ̀ dàbí ìrírí ayé ni ṣùgbọ́n níbi tí a ó ti kọ́ ẹ̀kọ́ àríkọ́gbọ́n ẹ̀kọ́ àrídùnnú ni mo mọ̀ wípé ní ọ̀sẹ̀ yìí bí tọ̀sẹ̀ tó kọjá ṣe dùn tó lárinrin mo mọ̀ pé tọ̀sẹ̀ yìí gan náà yóò yàtọ̀ yóò kà màmà nítorí pé ẹni tí mo gbé wá fútọ̀sẹ̀ yìí ẹni tó jẹun tán tó gbà wúbọ̀ ni ẹni tó ti ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìrírí lọ́lọ́kan òjọ̀kan ní ti ọ̀nà tí a fi ń gbà tó àwọn ọmọ ni mo mọ̀ wípé nígbà tí àsìkò bá tó tí a bá pè wọ́n wá sórí ètò gbogbo àwọn nǹkan wọ̀nyí la ó máa ṣí láwẹ́ láwẹ́ fún wa kókó wo gan-an la ó ẹ̀ lọ́sẹ̀ yìí hmm, kókó náà nìyí o ọ̀nà gbàwó gan ni a lè gbà láti lè fún àwọn ọ̀dọ́bìnrin wa láti lè gbé wọn ró ní sáà tí a wà yìí ààbò wo gan tí ó péye la ní láti fún àwọn ọ̀dọ́bìnrin wa kí ni ohun tí wọ́n ń retí láti ọ̀dọ̀ wa gẹ́gẹ́ bí òbí gẹ́gẹ́ bí alágbàtọ́ gẹ́gẹ́ bí olùgbaninímọ̀ràn gbogbo àwọn nǹkan wọ̀nyí ni a ó máa gbéyẹ̀wò lọ́lọ́kan òjọ̀kan nígbà tí àwọn ọmọbìnrin bá di pé wọ́n dé ipò ìbàlágà kí ni àwọn ohun tí wọ́n ní láti máa yẹra fún nígbà tí àwọn ọmọbìnrin bá ti ń dé ipò yìí kí ni kí ó jẹ́ ojúṣe àwa òbí pàápàá jùlọ àwọn ìyá nínú ilé a rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá ni wọ́n ti sọra wọn di òróró kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìyá ni wọ́n ti di pé àwọn ọmọ wọn ò lè súnmọ́ wọn ṣùgbọ́n ọ̀nà wo gan ni a lè gbé gbà ní sáà tí a wà yìí gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé twenty four century ni a wà yìí àwọn obìnrin tí a sì ń tọ́ tí a sì ń gẹ̀ lọ́lọ́kan òjọ̀kan wọ̀nyí ẹ má jẹ́ kó yà yín lẹ́nu wípé wọ́n gbọ́n ju ẹ̀yin fúnra ara yín lọ ṣùgbọ́n ọ̀nà wo ni a fẹ́ wá fi tọ̀ ọ́ láti fi rí dájú wípé àwọn ọmọ yìí gan wọ́n á tún sì fi ìbàyẹ wọ́n á sì fi fún àwọn òbí pé àhán òbí lòbí ó máa jẹ́ lọ́jọ́kọjọ́ ní gbogbo ìgbà kí ni àwọn ohun tí a ti rí lọ́lọ́kan òjọ̀kan tí ó ti ń ṣẹlẹ̀ ní sáà kan rí kí ni ohun tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tí a fi mọ̀ wípé àwọn ọ̀dọ́bìnrin wa nílò amójútó àrà ọ̀tọ̀ kí ni àwọn ohun tí ó wà nínú ọpọlọ wọn gan-an níbo ni a ti ṣe ẹsẹ̀ gbé gẹ́gẹ́ bí òbí gbogbo àwọn nǹkan wo ni a ti kó sí wọn ní ọpọlọ tí kò yẹ kó rí bẹ́ẹ̀ ọ̀nà wo la fẹ́ máa wá yọ ọ́ kúrò báyìí ní sáà tí a wà yìí gbogbo ẹ̀ láò máa túyẹ̀wò lọ́lọ́kan òjọ̀kan àrídájú wípé ẹ̀rọ amóhùnmáwòrán èyí tí a máa ń sábà ń wò tí a máa ń fi àwọn ọmọ yìí sílẹ̀ fún ó ti bá wa kọ́ wọn dáadáa ibi tẹ́ ẹ̀rọ yìí wọ́n ti kọ́ wọn dé wọ́n ti kọ́ wọn jù bẹ́ẹ̀ lọ kí la wá fẹ́ ṣe láti mọ ohun tí ó wà nínú ẹ̀rọ ọkàn wọn láti mọ ohun tí ó wà nínú àwọn fúnra wọn ojú ìwòye wo ni a fẹ́ ọ̀nà wo la fẹ́ gbé yẹ̀ la fẹ́ gbé gbà tá a fi lè tún ojú ìwòye wọn ṣe láti jẹ́ kí wọ́n mọ̀ yìí pé sáà tí wọ́n wà yìí lóòótọ́ o a mọ̀ yìí pé sáà ti ti wọn ni àsìkò ti ti wọn ni ṣùgbọ́n ọ̀nà wo ni wọ́n lè gbà lo sáà wọn tí yóò buyìn kún wọn tí yóò buyìn kún ilé tí wọ́n ti jáde lọ́lọ́kan òjọ̀kan gbogbo ẹ̀ ni a ó máa gbé yẹ̀wò ní ṣìtẹ̀ǹtẹ̀lé lọ́lọ́kan òjọ̀kan ètò ṣì ń tẹ̀síwájú o Fẹ́yíkẹ́mi aya Ọ̀yálékè lórúkọ tí mò ń jẹ́ èjìwùmí ẹlẹ́yinjú ẹ̀gẹ́ àlejò tí mo sì pè wá sórí ètò lọ́sẹ̀ yìí mo mọ̀ yín pé ẹ ti máa gbọ́ orúkọ wọn lọ́lọ́kan òjọ̀kan lórílẹ̀‐èdè nàìjíríà yìí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti kọ̀wé ránṣẹ́ sí wọn láti bẹ̀ wọ́n gbàfẹ́ kí wọ́n wá sí orí ètò yìí kó tó di wípé àwa rí wọn mú ní ọ̀sẹ̀ yìí mo mọ̀ pé ẹ máa gbádùn wọn lọ́lọ́kan òjọ̀kan wọ́n jẹ́ ẹni tí ó ti wà nípasẹ̀ àwọn ọ̀dọ́bìnrin ni wọ́n máa ń ṣe àkóso darí ẹ̀ wọ́n sì ní àwọn NGOs lọ́lọ́kan òjọ̀kan èyí tí wọ́n máa fi ń tọ́ àwọn ọmọ sọ́nà pàápàá jùlọ ní ọ̀nà ààbò èyí tí ó péye àti àwọn òbí lọ́lọ́kan òjọ̀kan tó mo mọ̀ pé tí n bá gbé wọn wá nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní béèrè àwọn ìbéèrè lọ́wọ́ wọn wọ́n ṣíṣọ lójú eégún fún wa ọ̀nà tí a lè gbégbà gẹ́gẹ́ bí òbí láti lè fún àwọn ọmọ wa ní ààbò tí ó péye wọ́n á jẹ́ kí a mọ̀ ọ́n torí pé nígbà kan rí tí a ti sọ nípa ètò ààbò ètò ààbò lórílẹ̀‐èdè yìí àrí wípé a ò fi bẹ́ẹ̀ mú ní ọ̀kúnkúndùn ṣùgbọ́n ọ̀nà wo ni wọ́n lè gbà láti rí dájú wípé àwọn ọmọ wa ní ààbò èyí tí ó péye ní sáà tí a wà yìí ìbáà jẹ́ àwọn tó wà ní girama ìbáà jẹ́ àwọn tó wà nílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìbáà jẹ́ àwọn tó wà ní fásitì gbogbo wọn pátápátá ni a fẹ́ sọ nípa ààbò gan ni a lè ní papọ̀ pẹ̀lú wọn èyí tó jẹ́ wípé ọkàn àwọn òbí gan balẹ̀ a lè fi ẹ̀dọ̀ lórí èrò òró nígbà tí àwọn ọmọ wa bá ti ṣetán ní àbí àkàtà wa tó ń bá wà níbi tí ó jìnnà rere sí wa ṣe ò pé ní gbogbo ọ̀pọ̀ ọgbà náà kan la máa ń rí àyè àǹfààní láti wà pẹ̀lú àwọn ọmọ wọ̀nyí ṣùgbọ́n kí ni a lè ṣe láti rí i dájú wípé ààbò tí ó péye ó wà fún àwọn ọmọdé wọ̀nyí níbikíbi tí wọ́n bá wà tí ó jẹ́ wípé ọkàn tiwa náà á balẹ̀ níbikíbi tí a bá wà wípé à ibi tí ọmọ mi wà ọkàn mi balẹ̀ mo lè fẹ̀dọ̀ lórí èròǹró gbogbo àwọn nǹkan wọ̀nyí lè á máa sọ fún wa lọ́lọ́kan òjọ̀kan àti ipa àwa obìnrin náà ní láti kó láti lè rí dájú wípé ọkàn wa balẹ̀ lórí àwọn ọmọdé wọ̀nyí gbogbo ẹ̀dá ò máa ṣí fún wa láwẹ́ láwẹ́ láwẹ́ ìbéèrè kan náà tún wà ń wà tó jẹ́ wípé ó máa ń sábà ń kọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lóminú lórí àwọn ọ̀dọ́bìnrin gbogbo ẹ̀ náà ni a ó tún máa béèrè lọ́wọ́ àwọn àlejò mi ìbéèrè náà nìyí a ó sọ ọ́ ní gbàgede tìhín nígbà tó máa fi di pé a parí ètò mo mọ̀ wípé ìdáhùn tí ó pegedé tí ó péye yóò jáde wá. ìbéèrè náà nìyí ní àsìkò wo gan-an ni mo lè sọ wípé àsìkò tó fún ọ̀dọ́mọbìnrin láti lè ṣe yíyàn àsìkò wo ni a lè sọ wípé ọ̀dọ́ yìí ó ti tó láti ṣe yíyàn báwo ni a ṣe wá lè ṣe yíyàn tí ọmọ ọ̀dọ́bìnrin òfin ní lè ṣe ẹsẹ̀ gbé ní ọjọ́ iwájú gbogbo àwọn nǹkan wọ̀nyí ni a ó máa béèrè lọ́wọ́ àlejò mi torí pé ọ̀pọ̀lọpọ̀ ìdílé ló ti túká lónìí nítorí pé wọ́n ti ṣe yíyàn tí kò yẹ kí wọ́n ṣe yíyàn rẹ̀ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìdílé ló ti bàjẹ́ lónìí nítorí pé wọ́n ti ṣe ẹsẹ̀ gbé ohun tí mo sì fẹ́ jẹ́ kí ẹ mọ̀ ni wípé wọ́n ní bí ìpìlẹ̀ bá bàjẹ́ kí ni olódodo fẹ́ ṣe a rí pé ọ̀pọ̀lọpọ̀ ilé ni ó ti dàrú lónìí tó jẹ́ wípé gbọ́n mi sí omi ò tó kò jẹ́ kí ilé náà kí ó tòrò ṣùgbọ́n kí ni ohun tí a lè ṣe láti lè dènà àwọn wàhálà wọ̀nyí ní ọjọ́ iwájú àwọn ọmọ wa àwọn àǹfààní wo ni a lè àwọn advice wo ni a lè fún àwọn ọ̀dọ́ wọ̀nyí dépò wípé tí wọ́n bá ti dé sáà tiwọn láti ṣe yíyàn dépò pé wọn ò fi ní ṣe àṣìṣe gbogbo ẹ̀ náà ni a ó máa sọ fún wa lọ́lọ́kan òjọ̀kan ẹ máa wòye pé ṣé ọ̀dọ́bìnrin nìkan ṣoṣo la fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ lọ́sẹ̀ yìí a ó mẹ́nu kan ti ọ̀dọ́kùnrin náà ṣùgbọ́n ti àwọn ọ̀dọ́bìnrin yẹn náà ló ṣe pàtàkì sí wa gan-an jù nítorí pé obìnrin ni mí mo sì fẹ́ ká kọ́kọ́ sọ nípa ti obìnrin náà kó tó di wípé a ó máa lọ mo ò ní ṣìtẹ̀ǹsẹ̀lé ní títí ọkùnrin kẹ́hìn pé mo sọ fún yín lẹ́ẹ̀kan wípé ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára ọlọ́run ni a ó máa bẹ̀rẹ̀ ní pẹrẹwu pẹ̀lú ti àwọn ọkùnrin ẹ má jòkó ṣùpọ̀pọ̀ dìde níbi tí ẹ jókòó sí o nítorí pé akọ̀tún ètò ní èkó ti ọ̀sẹ̀ yìí a ó máa gbádùn ẹ̀ lọ́lọ́kan òjọ̀kan ẹ jẹ́ ká mumi sí eléyìí náà nígbà tí a bá padà dé àlejò mi ti wà nílé agodo lọ́wọ́lọ́wọ́ báyìí a ó máa fi àlejò mi hàn wá a ó bẹ̀rẹ̀ ètò ní pẹrẹwu ẹ má dìde níbi tẹ́ jókòó sí à ń bọ̀.